àwọn nǹkan míì tó tún lè ti àkóbá tí àìgbọràn sí òfin ojú pópó tó ń fà mà. àkóbá tó máa ń fà ó pọ̀ gan. Hmm. pàápàá ẹ jẹ́ kí n sáré yà lọ́dọ̀ àwọn private car owners àwọn onímọ́tò ara ẹni hmm. ẹlòmíì wà bóyá kí n pè bóyá bóyá ìjọra ẹni lójú ló fà á ni bóyá self confidence ni o mi hmm. tiẹ̀ mọ nǹkan tí mi bá fi wé téèyàn bá ti wọnú mọ́tò inú mọ́tò yẹn gangan kò fi máa ń wà pé beltor ó dẹ̀ ti wà nínú òfin téèyàn máa lọ sí driving school pé kéèyàn máa lo àwọn bẹ́lìtì bẹ́lìtì dáàbòbò níwájú dáàbòbò hmm. níwájú pàápàá tí èèyàn bá lọ́mọ lọ́wọ́ bọ̀ǹkan tó máa ń jọ mí lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn hmm. tó bá ṣe ń wọnú mọ́tò báyìí wọ́n tiẹ̀ kí ń wò lẹ́ẹ̀mejì Hmm. tó bá ti start bá ibi tí wọ́n ń lọ yẹn ibẹ̀ lọ́kàn wọn wà lọ́kàn máa wà. Hmm. meanwhile èèyàn mọ nǹkan tó ń bọ̀ níwájú èèyàn hmm. kọ́lọ̀ má jẹ́ ká kàgbá kó. àmín àmín. bí àpẹẹrẹ ìkan tí mo wò ní orí ẹ̀rọ ayélujára lánàá Facebook particularly arábìnrin yẹn àtòun àtọkọ wọ́n ń lọ nínú Ìbàdàn ló ti ṣẹlẹ̀ bó ṣe ń lọ kó tó di pé wọ́n dé challenge hmm. àwọn méjèèjì wọn ló seat belt mi mọ nǹkan tó ṣẹlẹ̀ alongside mọ́tò yẹn sọ massault àti ìyá yẹn àti ọkọ yẹn àwọn méjèèjì ló kú on the spot hmm. ṣé mọ̀ pé tó bá yẹ kí wọ́n bá ti ṣe ìgbọràn sí àwọn òfin yẹn hmm. tí wọ́n lo seat belt tiwọn. ó ṣeé ṣe kí ẹ̀mí wọn má tẹ̀tú lọ torí pé wọ́n á rí nǹkan dì wọ́n mú wọn. exactly hmm. Hmm. but ìgbà tí wọ́n ti ṣàìgbọràn yẹn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ àwọn tí mò ń sọ yìí ọkọ yẹn tó bá dàgbà jù kò tí pògójì ọdún dépòdépò ìyàwó wọ́n dẹ̀ bímọ méjì. àkóbá rèé o